bá ti fẹ́. ọlọ́run ọba ló nígbà ẹni báwọn ọlọ́run ló ń gbẹlẹ́ lára mo sọ pé tèmi ọmọ gbọ́láhùn kàràbà bíi ọba orin. ní àbúrò ẹni tó lóun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ ní ìlú kéwà orin ìbílẹ̀ ọ̀yọ́ ni bàbá wa láàfin náà ń kọrin yẹn fún látàyébáyé bàbá kú bàbá yèyé gẹ́gẹ́ bọ́lá ń ṣe sí ọyàn obìnrin tí ń fún ọmọ lọ́yàn bó bá ṣe ń pẹ́ sí lọ́yàn máa ń dùn sí lẹ́nu ọmọ tó bá kù díẹ̀ tó lè ní ọjà yẹn lẹ́nu ọmọ bí ìgbà wọn ń da ṣúgà sí i bàbá fún bàbá yìí bọ́jọ́ ṣe ń ta lẹ́ni ọ̀gbọ̀n tó sí ọ̀tá ò ní rẹ́ẹ̀ni yín ah. àwọn ayaba ò ní kú ah. ẹ̀yin náà ò ní kú báyìí ah. ẹ̀ sì wá jìnnà bàbá fún bàbá yìí gbogbo yé lẹ Yorùbá tó bá tún kù ẹ dákun ẹ bá nìyẹn kọjọ tó dalẹ̀ gbogbo ọ̀fù Yorùbá náà tó bá tún kù ẹ má jẹ́ kẹ́nìkan kó tó gbọ́ sí ìdìkankan tó yan ọ̀fù Yorùbá náà jù àwọn bàbá yín yan òwúwọ ìyàwó rẹ òwúwọ èdè ògbọ́nà òpè ìyàwó rẹ òwú àti ẹ̀rọ ẹ̀kọ́ ìyàwó rẹ ní àlùkò ní ọmọ òkè fún ìgbìmọ̀ yóò máa ta sẹ́yìn gbogbo èyí tẹ ẹ̀kọ́ wa ní tẹ wá wá tẹ wá ẹ̀ pàdé lálàáfíà ẹ̀ ní bàbá lọ́dọ̀ wá bọ̀ wá kókó tẹ bá ṣe lọ́dọ̀ yẹn lọ bọ̀ wá sí táyì bá wà á mọ̀ ẹ̀jẹ̀ yìí èyí tá a ṣe yìí a fi tí a mẹ́ta wá fẹ́ ṣe ní grammy award bẹ́ẹ̀ àwọn amadó yìí wọ́n mọ̀ pé ẹni tó di bọ́ọ̀bà fún ní àdé mo fún ní kéwọ̀ gbèdé mi na lẹ́yìn ìgbà náà ni àwọn ẹ̀ka dé ẹni tó àkọ́kọ́ torí ìgbà tí àwọn àwọn ìmú òtún ìṣèlú ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ àá fi ìfowópamọ́ sọ̀rọ̀ ọ̀yẹ́ta wo ta ló wò. this day, this is not just a journey a few weeks or days, but a long, 11 solid years. I believe 11 years ago that KBSC first motored the idea of honoring me like today. Apparently would have been considered a total who still run their learning process. But KBSC sent me back to school to go for church and learn the rudiments of life and learn what is called leadership before you consider me worthy of this responsibility. And I stand before everybody here today. I pledge Maritota. Láyẹ̀dú ẹni ọmọ ṣẹlẹ̀ tí òkú lórí rẹ̀. Ògá bí ọlọ́ṣà

lálẹ́ wájú àkọni mi lálẹ́ èèyàn bá kí pẹ̀lú mi lẹ́yìn ọ̀ lálẹ́ ẹ̀rẹ̀ ọmọ òbí sẹ́sà ẹ̀rẹ̀ ọmọ òbí sẹ́sà. Ẹ̀rẹ̀ ọmọ òbí sẹ́sà ọmọ òbí sẹ́sà ṣáàtì rẹ̀ àkọ́kọ́. Osagara, Love Yamini, Osagara, Kamoda Dadio, Osagara, After Party, Oníbàdàn, Bọ́ládé Ọ̀nàrúgà ló máa kọrin nílùú Ìbàdàn. Lálẹ́ òní ìfẹ́ ká ṣe bá a ti ọ àwọn kábíyèsí ọláyíwọ láti ṣàdúrà ó lọ́mọ tuntun ìwé kí ìbò ikú ọ̀dọ̀ sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ láyíwọ lá sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ àtọ̀lá sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ ọmọ ikú gbọ̀ngàn ó ní ìwé kí ìbò àdúfẹ́ pàtì ìyàwó ẹni ìkànnà kó ní kí ẹ̀wọ̀n fi sọ. Ìkànnà kó ní kí ẹ̀wọ̀n. Thank you.

aládàáni aya ògúnjú ní sànwá ọlọ́lájẹ àṣàbí ẹ̀yin màmá rẹ̀ ń sun mọ́wá. sọ mi màmá ìkìlá wọn ní káwọn màmá sẹ́yìn fẹ́ kí làwọn màmá ṣe fún yín. ilé tí màmá ti ń gbádùn tẹ́lẹ̀ kó tó dọ̀lọ́mọ kó máa lóyìn nínú kò ṣeé fi sílẹ̀ ẹ̀wá ní kọ́sẹ́ńpẹ́ ìkìlọ̀ ní fẹ́mi tí ò dé ó má ṣe báwọn dá ṣàyẹ̀ mọ́. ọlọ́ládé kó máa dùn wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyẹn bá ṣe yí ìṣọ̀lá ká máa bá wọn yí. ọmọ